gbogbo ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá bá ń gbọ́ yìí o ẹ àjọ fojú ayọ̀ wò ó wípé agbétàná dànù ni wá agbé tuntun dé sórí ètò lónìí ni bó bá ti wá yá yín ẹ má jẹ́ ìròyìn ní púpọ̀ jù ẹ tẹ̀lé mi ẹ àjọ lọ kájọ lọ fojú ayọ̀ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kẹ́ lè mọ̀ wípé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ó ti yá. You shouldn't be working alone. They go, they go, they go, they go, beside you. Hello, sir. Beside you, beside you. Yes, Ó, Yeah. ẹ káàbọ̀ padà o à ń lọ àpadàbọ̀ nítorí pé àwọn ìwádìí wa ń tẹ̀síwájú yìí tá a bá tún rí àtúmọ̀bà fún yín lórí ìkànnì ìkànnì Wo TV àmọ́ kí n tó lè jẹ́ máa rán yín létí ẹ máa like ẹ máa share kẹ́ẹ̀dẹ̀ máa bá mi subscribe títí wá dìgbà míì táwọn ìjọba máa fojú rinjú ó di lábọ̀.